sọ̀rọ̀ rẹ láyé mi. mo máa dúpẹ́ tèmi. ọ̀rọ̀ tí jáde dání tó ń sọ mọ́ mo sọ. mo máa dúpẹ́ tèmi o. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn la wà. ẹkún ojúbọ ajábalẹ̀ tó ti o lórí Fresh FM tó kílẹ̀ falafala ti dòde o lórí Fresh FM tó kílẹ̀ falafala ògidì ìròyìn pọ́npẹ́lẹ́ káàkiri ilẹ̀ wa láti inú àwọn ìwé ìròyìn tó jáde fún tòní o ẹ dẹ́kun ẹ wá nǹkan fìdílé ká jíjọ gbọ́. ó yá ká ajá balẹ̀ lẹ́yìn ìròyìn káàkiri àgbáyé. Fresh FM ẹ má gbé kúrò níbẹ̀ ìkànnì one oh five point nine ó kìlọ̀ ṣe bòmílà kò dẹ̀ ṣe tá a mi sí ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. ajá àbálẹ̀ ti dé mm, eh. ajá àbálẹ̀ wọ̀lú bẹ́ẹ̀ni o ajá àbálẹ̀ mọ̀ ti kalẹ̀ kà báyìí o bẹ́ẹ̀ni kẹ́ torí pé dídé dídé là á tàkòtò dídé dídé ń tewé adé bíbọ̀ bíbọ̀ ìran ẹ̀bọ̀yè lónìí ẹ̀bọ̀yè lónìí yẹn a tó ti dé o pẹ̀lú tuntun tuntun rẹ̀ lẹ́yìn oh, tí í ṣe ìròyìn ajá àbálẹ̀ mm. adé tẹ ẹrí yẹn la fi mọ̀ bá èrùkẹ̀rẹ̀ tẹ ẹrí yẹn la fi mọ̀ àwọn ìjòyè mm. rọrùn ìpèlè tẹ ẹrí yẹn la fi mọ̀ àwọn olórí tẹ dórí àwọn ìyálóde láàfin <laughs> láwà ni la fi máa fa kọ́là la fi mọ pàìtọ̀. ọ̀parọ́ hmm. bẹ́ẹ̀ bá ti rí bíbélì bọ́ọ̀ bára lákọ̀wé súùtù lọ́ọ́ fi mọ̀. bẹ́ẹ̀ bá ti rí bíbélì oh. yóò ti mọ̀ pé ẹlẹ́sìn ìgbàgbọ́ <laughs> lélẹ́yìí kò sì sí bẹ́ẹ̀ bá rí alukuran ah, eh. ẹlẹ́sìn islam. Hmm, bọ́ọ̀ bá rí èèyàn tó bá wọ yúlífọ́ọ̀mù tó gbébọn lọ ó ti mọ̀ pé ológun ni. Hmm. <laughs> irú èmi báwo bá rí mi tí mo dé fìlà báyìí àtàtọ̀ tí mo wọ̀ ó ti mọ̀ pé yóò bá ní mi. irú wọ báyìí nísìnyí àní mọ̀ pé ọ báyìí tó dá sọ lóòótọ́ àǹkárá yorùbá lọ́wọ́ ṣùgbọ́n ìran ibo wọn. o pè mí láwùsá. àmọ́ ọlọ́run ti bọ́ sí àǹkárá náà lọ́wọ́ ìwọ náà jẹsẹ̀ mu ọkàn balẹ̀ lórí ajá balẹ̀ láàárọ̀ yìí lórí pa àwọn mẹ́tẹ̀ẹ̀ta aláǹkárá o. àṣàtàbí àná ṣàǹkárá lọ náà wọlé àgbàlá lọ. àgbàlá ni ọkàn wà wá bí ìdìkan lè gbà lé <laughs> ti ẹ̀rù pọ̀ ráyè rere bàbá ọlọ́dà. eléyìí tó lọ múra bí bọ́lá ń jẹ ayé àgbà ju ẹgbẹ́ kan. ta ló lè yọ. kọ́mọ wàá rìn wá sí. ṣé ẹwé èdè ẹwé èdè lórí fìlà mi kóńgò ẹ sàn. ẹ káàárọ̀ ẹ kú ojúmọ́ adúpẹ́ lọ́wọ́ ọba aláwòrán bíi tó tún ní kí ọjọ́ àbámẹ́ta tèmi kó tún bá wa láyé ọjọ́ kẹẹ̀ẹ́dógún mọ̀lẹ́ni nínú oṣù àkọ́kọ́ oṣù ṣẹrẹ hey tọ́já pé mímí ṣẹ́rẹ́ ọ̀hún ṣẹ́rẹ́ ìdùnnú ṣẹ́rẹ́ ayọ̀ náà ni ó máa jẹ́ fún kó wá gbogbo wa o. àmín ọbẹ̀ Èdùmàrè yóò sì fi ọdún twenty twenty two yìí yóò fi tù wá nínú ni o kò ní jẹ́ ká dohun ètùtù tàwa ti àwọn ẹni wa gbogbo. àdúpẹ́ o fresh one zero five point nine ilé orin náà la wà yìí níbi tí a rin kékeré kékeré kékeré kékeré kékeré kékeré ètò tó ti máa rin kékeré jáde ní gbogbo ìgbà àti nígbà gbogbo tè ní òtún tẹ̀tì nìbàdàn nílé olúyọ̀lé ìlú tí gbé onílẹ̀ títún gbé àjèjì olúùlú ìpínlẹ̀ ọ̀yọ́ ká tún bẹ̀rẹ̀ sí ni mọ̀ yọ sórí agbágbé fún yín ni torí pé ojúmọ́ tó mọ́ àmújẹpo ilẹ̀ tó mọ́ àmújẹyọ̀ lónìí ká tún ṣe bẹ́ẹ̀ ká tún jẹ mádùnmádùn bá bóyin ni o àní jà sán lágbára ọba mi Èdùmàrè bẹ́ẹ̀ràn àti ẹja àti bí àwọn ìgbín ó lè jẹ́ bíbọ̀ ó lè jẹ́ dédé bá ṣe ń jarẹ́ sílì nínú àwo tán ganan hmm. ni làwa náà mọ̀ fi òkèlè bọ́jẹ́ mọ̀ làbọ̀jẹ́ yẹn àmọ̀ fi tiẹ̀ gbé <laughs> ní sùúrù mọ̀ para bọ̀. Ah, táyọ̀ ọkùnrin. táyọ̀ mi ah. wíkẹ̀ndì láwà òpin ọ̀sẹ̀ báyìí ọgbọ́dọ̀ ọgbọ́dọ̀ dára ara rẹ̀ nú dáadáa. kò sẹ́ni àlámì tó ọmọ ńlá hmm. jukọ̀ ọmọ ńlá la bí oúnjẹ bí oúnjẹ bí oúnjẹ lọ. sórí ntòlè mú kéèyàn ògùn rege dáadáa ní kọ́mọ jẹun tó dáadáa dáadáa lọ. Eh, eh, eh, rúbutu rúbutu tí wọn náà rí ìkal kalẹ̀ yìí bàbá máa sàn nǹkan dàkún <laughs> ṣé bí ó ṣe rí rè ọmọ yín ló ń kí yín ọ̀rẹ́ yín ni olólùfẹ́ yín dẹ́ fẹ́fẹ́re tó náà fẹ́ fáyọ̀ oyè táyọ̀ ọ̀làdìmẹ́jì mc ansom agúnrégé elédè yóò máa gúnrégé fún wa ni o lọ́wọ́ ọlọ́mọ wa ń tèmi fèrè ayọ̀ ni mo ṣe bẹ́ẹ̀ tí mo fọn etí ayọ̀ ni ẹ mú fi gbọ́ etí kan ò sì yẹrí bàtà kan ò yẹsẹ̀ hmm. ìdí abánú ti pé ilẹ̀kẹ̀ bàdí tá a bá fi ọdún ṣẹwẹ́ṣẹwẹ́ kò ní mọ láyọ̀ kan táyọ̀ ọkùnrin àti tayo obìnrin adìyí dìwà táyọ̀ táyọ̀ tá a wá bá yín níjàmbá fún mi. àwa táyọ̀ táyọ̀ lẹ́yìn tọ́ jẹ́ pé ìkànnì tí ń tayọ tí ń tayọ ibẹ̀ náà làwa wà ó tó jẹ́ pé ọba òkè ni ó ti ń lò wá fún iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu láti má jẹ́ kétí tiyín ó di sí ti ń lọ kẹ́ ẹ lè mọ rí ọgbọ́n kọ́ lóòrèkóòrè tó yẹ pé ìkànnì yìí ìkànnì yín ni àkú ojúmọ́ àkú ojúmọ́ mọ́ àkú ojúmọ́ mọ́ àkú àtàná àkú ayọ́rùn bọ̀dá òpin ọ̀sẹ̀ yìí ayọ̀lá fi bẹ̀rẹ̀ rẹ̀ ayọ̀lá fi parí rẹ̀ o ìkànnì fresh one zero five point nine ilé orin challenge nílùú ìbàdàn ìwé ìròyìn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ bí ìṣe wa náà ló tún bá wa wá fún tòní sórí ìròyìn àjẹ́ àbálẹ̀ saturday punch saturday vanguard lọ́wọ́ tèmi dr olùtayọ̀ falẹ́tí yèyé agbẹ́dẹ́gbẹ́yọ̀ ẹ jẹ́ kájọ mọ́ gbáràkà sí i. sátọ̀dé sàn ọwọ́ mi lọ́wà pẹ̀lú sátọ̀dé tribune wọ́n tẹ̀léra wọn lẹ́yìn. ọ̀dà kò burúkú bàjẹ́ àkọlé pọ̀ tí àwọn ìròyìn tá a pè lájà abalẹ̀ tó fi wégele tó sì fi dé fìlà àwọn ò ṣì ní torí pé bàbá kọ́kọ́ sí fìlà tá a ṣígèlè rẹ̀ àní ráàyè ṣe dádúbúlẹ̀ fún káwá mọ́ ọgbọ́n aṣọ lára rẹ̀ lọ́kọ̀ọ̀kan èjèèjì lágbó òṣèlú ìròyìn pọ̀ dáadáa hmm. lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ààbò tó ní ṣe pẹ̀lú ètò ìlera ètò ẹ̀kọ́ hmm. àti nǹkan amáyédẹrùn lórílẹ̀‐èdè wa nàìjíríà ọ̀pọ̀ ń bẹ o bíi ìrẹ́rẹ́ ni tó bá jẹ́ ti pé ká ṣíde lágbo òṣèlú ìta gbangba ìwé ìròyìn ti Saturday Vanguard ìròyìn bẹ́ẹ̀nbẹ́ léyìí ti Jibrin Jibrin sọ wípé ṣáà rí Tinubu iná ni ó wọlé sọ́rọ́yè o ní àbí àsíá ẹgbẹ́ òṣèlú APC sípò ààrẹ lọ́dún 2023 ó pé ní pàtàkì jùlọ àwọn èèyàn lápá òkè ọya òun gangan ni ẹ nífẹ̀ẹ́ rẹ̀ débi ìkà sí nǹkan pé kó wọlé sórí àlééfà wọn nítorí wípé Tinubu tẹ̀ ń wò ó hmm. ó ní ẹ̀mí àpamọ́ra hmm. ó sì ní ọkàn ìfẹ́ sí tẹrútọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà nígbà tó ń win tó win jubrin wá ni ọ̀rọ̀ míì tó wá jáde lẹ́nu Bọ̀dé George àkọlé tẹ́rẹ́tẹ́ ni hmm. lábẹ́ àkọlé ètí mọ̀ọ́kàn Bọ̀dé George wípé ẹ́n Tinubu àbíkílẹ̀ pé tọ́bẹ̀ ṣe tèèsì wọlé Sóróyè gẹ́gẹ́ bí ààrẹ lọ́dún twenty twenty three ó pọ̀ wọ́n kú lórílẹ̀‐èdè wa Nàìjíríà. ok ẹ jẹ́ kí ẹ mú ní ojúde ti ìwé ìròyìn Saturday Tribune Táyọ̀ Obìn ọ̀ mm. gbọ́dọ̀ gba ibì kan kí n wá pè ní tẹ̀lé o torí ìdí èyí náà èmi náà mú àwọn àkòrí tó ní ń ṣe pẹ̀lú agbo òṣèlú lójú ìwé kẹrin ìwé ìròyìn Saturday Tribune ni wọ́n fi ìròyìn yẹn sí lẹ́yìn tí ọ̀rọ̀ tó fi ṣe bẹ́ẹ̀ tó fi ń jáde látẹnu àwọn àgbààgbà lápá eléyìí ti ṣe gúúsù ilẹ̀ nàìjíríà tó wọn àárín gbùngbùn bẹ̀ wọ́n ní àní àní òsì o wọ́n ké sí gbogbo ẹgbẹ́ òṣèlú nàìjíríà wọ́n ní ẹ wò ó apá gúúsù ní kẹ́ẹ̀rípẹ́ ti mú ẹni tí ó bá jẹ ààrẹ lórílẹ̀‐èdè nàìjíríà bákan náà lọ̀rọ̀ rí o ní inú ìwé ìròyìn Saturday Sun tó jẹ́ pé ní ojú ìwé kejìdínlọ́gbọ̀n tiẹ̀ àti ìkẹta wọ́n lọ́rọ̀ tí ń jáde o lẹ́yìn tí wọ́n fi ní ní tàwọn ń tàwọn o àwọn ò ní dìbò fẹ́gbẹ́ òṣèlú kankan tí ò bá ti mú ọmọ tí ó jẹ́ ọmọ oyè tí ó jẹ́ ààrẹ láti apá gúúsù ilẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n lọ́rọ̀ iná ni ó ń jáde bẹ́ẹ̀ tẹ́ ẹ pé àwọn èèyàn láti gúúsù nàìjíríà tẹ́ ẹ dáàrin gbogbo rẹ̀ àwọn àgbààgbà bẹ̀ tí wọ́n fi ń nàka sí ẹgbẹ́ òṣèlú APC àti PDP pé ẹ ṣọ́ra yín o ẹ má lọ gbé à ń jẹ ààrẹ wá láti apá abòmíì bákan náà ni wàá pa wá sọ̀rọ̀ ó ní iṣẹ́ rí ní ti ẹgbẹ́ òṣèlú APC ní Abia ó láwọn ò ní gba kí wọ́n kàn gbé ẹnìkan láwọn lórí gbẹ̀ gbogbo ẹ̀ à ń bọ̀ ń bẹ̀ lódìdí. lódìdí ni lójú ìwé ìta gbangba ti ìwé ìròyìn ti Saturday Punch ìròyìn kan gbé bọ́dì ńbẹ tọ́wọ́ balẹ̀ bàgẹ́ sí ojú ìwé ẹlẹ́ẹ̀kẹrin ní àárín gbogbo bẹ̀ ìmọ̀ ní àárín orílẹ̀-èdè wa nàìjíríà ti sọ̀rọ̀ ajagun gbébọn tì muhammadu buhari bàbá wípé ó dàbí èpè ọlọ́run ti gbọ́ àdúrà wa lórí ọ̀rọ̀ ètò ààbò tó pakasọ ó kò torí pé bẹ́ẹ̀ bá ní àfojúsùn tẹ̀sí ní ìwòye ẹ̀ẹ́rì pé nǹkan ti yàtọ̀ nínú ètò ààbò èyí tó fẹ́ gbẹ́ wọ́n gànná ọpọlọ ti gbàdúrà wa o hmm. ààrẹ ló wí ojú ìwé kẹrin ìwé ìròyìn ti the punch mo ti rí. tẹ́ ẹ bá na ọgẹ́ ìwé ìròyìn Saturday Sun láàárọ̀ yìí eléyìí tí wọ́n di ìdìkọ fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ fẹ́ agbó òṣèlú náà ló wà o wọ́n ní ọ̀rọ̀ ti yàbá méjì ọ̀yà pọnagan o ní ilẹ̀ Yorùbá báyìí o lórí à ń jẹ ààrẹ nínú gbogbogbò tọdún 2023 wọ́n ní bí ẹgbẹ́ Afẹ́nifẹ́re báwọn ṣe ń nà síta àti ẹgbẹ́ eléyìí tó jẹ́ ti àgbààgbà Yorùbá YZE wọ́n ní tí wọ́n ń pe ẹni tí ó bá jẹ ààrẹ lọ́dún 2023 ó gbọ́dọ̀ wá láti apá gúúsù léde Nàìjíríà wọ́n ní bẹ́ẹ̀ náà ni Gani Adams mọ̀ ń sọ̀rọ̀ ibà ló pe ẹ wò ó láìsí pé akọ́kọ́ rìn lílànà ti restructuring kí á mú àtúntò tó yẹ kó bá Nàìjíríà bá Nàìjíríà bí ìgbà tá a bá pé mímí túpe túpe ìní Nàìjíríà mí túpe pẹ̀lú afẹ́fẹ́ ìmítúpẹ́ ni o Gani Adams ló sọ̀yún ṣẹ̀wárí ẹgbẹ́ kan tí í ṣe ti ẹlẹ́sìn Islam tí wọ́n ń pè ní Murik àwọn ti ní àní-àní òsì o ẹni tí ó bá jẹ ààrẹ lọ́dún 2023 ó gbọ́dọ̀ jẹ́ Yorùbá Yorùbá mùsùlùmí ló gbọ́dọ̀ jẹ́ bákan náà ni Akíntóyè òun Àgbẹ̀kọ̀yà làwọn náà sọ̀rọ̀ wípé àwọn ò ní fi ààyè gba ìbò kó wáyé nílẹ̀ Yorùbá lórí kínni àti kínni à ń bọ̀ ń bẹ́ o ìwé ìròyìn Saturday Sun ń ló gbé e jáde. ìwé ìròyìn ti Saturday Punch náà gbé àkọlé ìròyìn èyí tí ẹgbẹ́ òṣèlú APC fi pé àwọn sì ń wò ó pé ó ṣeéṣe kó ṣẹlẹ̀ wípé ìpàdé àpérò ti ẹgbẹ́ òṣèlú APC tí a ti mọjọ́ tí a ti ń yẹ̀ ẹ́ hmm. ó kó ṣeéṣe kọjá pé ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kejì ọdún tá a wà yìí gangan ní ọ̀wáyé a lẹni tó sọ bẹ́ẹ̀ àfikàdé ojú ìwé ìkẹsàn-án nínú ìwé ìròyìn ti Saturday Punch tó jáde fún tòní. ẹ jẹ́ ń wá sí ojú ọ̀gbagadé ìwé ìròyìn Saturday Tribune níbi tó ti já wípé eléyìí táwọn náà kọ fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ fẹ́ láàárọ̀ ibẹ̀ bá ti náwó gọ́ ìwé ìròyìn gangan ẹlẹ́rìí o ti ó jẹ́ pé èyí tí wọ́n ń pè ní Nigerian Baptist Convention wọ́n ní wọ́n ti sọ̀rọ̀ jáde o ìjọm wọ́n ní tí wọ́n sì ń wí náà ni pé owó tí àwọn san fún àwọn agbésùmọ̀mí gẹ́gẹ́ bí owó ìdóòlà lórí ọ̀rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tí wọ́n jí kó wọ́n ní owó ọ̀hún iná ló jẹ́ ọ̀tàlélúgba mílíọ̀nù náírà ó dín mẹ́wàá two hundred and fifty million naira wọ́n ní náà ni àwọn san lówó ìdóòlà ẹ̀wá já wá sí ọwọ́ apá òkè yìí tó jọ nǹkan fi wéhun ni o wọ́n ní ní báyìí o ọ̀rọ̀ ti ń jáde látẹnu ẹgbẹ́ eléyìí tó jẹ́ ti apá àríwá orílẹ̀-èdè nàìjíríà ACF wọ́n ní wọ́n máa ń pariwo ni wọ́n ń fọn rere wípé nǹkan ti yan o nǹkan ti dojú ẹ̀ lórí ti ètò ààbò tó fẹ̀gbẹ́ wọn gànà ṣubú lulẹ̀ lápá àríwá orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní ìjọba àpapọ̀ ẹ dákun ẹ mọ̀ gbà wọ́n bí ikọ̀ boko haram wọ́n ní bí wọ́n ti ṣe kọlu ilé ẹ̀kọ́ tó jẹ́ ti àwọn ọlọ́pàá lápá abẹ́hùn ọ̀rọ̀ ààbò ní méjèèjì lọ pa ẹ̀. ọ̀dà kò burú tó bá jẹ́ ti ọ̀rọ̀ ètò ààbò ni wọ́n pé ní ìpínlẹ̀ Ondo ọwọ́ àwọn ikọ̀ operation àmọ̀tẹ́kùn ó ti ná gan àwọn arìnrìn-àjò láti apá òkè ọya bíi mẹ́tàdínlógún kan tí wọ́n sì pé wọ́n bá àwọn nǹkan àti àwọn nǹkan kan tọ́gbẹ́nu tọ́tọ́kọ sísọ lọ́wọ́ wọn wọ́n sì ti gbà á lẹ̀ nípínlẹ̀ Ondo nìyẹn ojúwe kẹrin ìwé ìròyìn ti The Punch ni mo ká ìròyìn náà mọ́ ròyìn náà tún bẹ ní ojú ìwé karùn-ún ìwé ìròyìn ti The Punch tó jáde fún tòní eléyìí ti gómìnà ìpínlẹ̀ Plateau tó fi sọ̀rọ̀ tó pé gbogbo ohun tí ọbẹ̀gbà náà ni òun ò fún o òun ò sí lára àwọn gómìnà tí wọ́n fìyà jẹ òṣìṣẹ́ wọ́n sì wípé ntọ́fà náà ni pé àwọn aláṣẹ ní iléèwé gíga fáfitì ní ìpínlẹ̀ Plateau ni wọ́n ní àwọn ò ní gbà ìyanṣẹ́lódì ọlọ́gbọ̀nrán gandan táwọn fi ń béèrè ẹ̀tọ́ àwọn lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ yẹn wípé àwọn ò ní ṣẹ́wélé lórí o bíi ti ìwù kò mọ̀ níbà lójú ìwé karùn-ún ìwé ìròyìn ti The Punch. ní ojú ìwé kejìlélógún ìwé ìròyìn Saturday Sun láàárọ̀ tòní wọ́n ní ọ̀rọ̀ lórí ntọ́ni ṣe pẹ̀lú ìbò gbogbogbò tọdún 2023 àti ààrẹ wọ́n ní àṣàrídòkìbò náà mọ̀ ti sọ̀rọ̀ ó ní àwò ẹ̀yin tẹ́ wà ní apá ìwọ̀ oòrùn gúúsù tẹ̀yin tẹ́ wà ní apá gúúsù gúúsù ẹ̀yin méjèèjì ẹ̀ sèmẹ̀dọ̀ fún àwọn tí àwọn jẹ́ ti apá ìlà oòrùn gúúsù ni o láti mú ẹni tí yóò dupò ààrẹ jáde wọ́n ní bákan náà ń lọ sọ̀rọ̀ wípé kí ààrẹ tẹ́lẹ̀ Jonathan kó mọ̀ jẹ́ pé kí wọ́n dún ìkòkò kankan mọ́ o kó náà gbéra tán wọ́n ní bákan náà ló ṣàlàyé ìdí abá tóun ò fi ṣe pẹ̀lú Nnamdi Kanu ìyẹn bẹ nínú ìwé ìròyìn Saturday Sun láàárọ̀ yìí bẹ́ẹ̀ bá wá sí inú ìwé ìròyìn Saturday Tribune ẹ jẹ́ máa lọ sí agbo ti ọ̀rọ̀ tó ní ń ṣe pẹ̀lú òṣèlú náà lójú ìwé karùn-ún bẹ̀ wọ́n ní oṣù mẹ́fà péré náà ló kù tíbo gómìnà ó wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun Arẹ́gbẹ́ṣọlá ti sọ̀rọ̀ ọ̀rọ̀ tó sì wí ni pé ṣe rí igun eléyìí tí ó tako Oyètọ́lá ibẹ̀ gangan ni lòun wà òun ò sí ní igun ti Oyètọ́lá gómìnà tí ń bẹ lórípò nínú ẹgbẹ́ òṣèlú APC ìyọ̀nbáwọn àwògedengbe ò káwálé the king. Say one day I go make a man Best on logistics. I'm from street, but I go never see defeat. Cause my guy, I must to make a man Best on logistics. Every day I they need and they pray. Say, Papa, make you show me the way Best on logistics. I must make money Best on logistics. My mama must chop money Best on logistics. Uh. I don't come back. Hey. Make them back well. Either them vex the water or them back well. I'm on my story long. Glory be to God. He don't turn my life around. Now I they feel I'm on. Cause I've been sell out. They not buy now. I put myself for eBay self. Them not fee sell me imagination. Now so they call me. If in a street boy, man, you know go feed rotis. Omo, see me now, what they live my life unhappily growing and steadily promoting myself to the top of the top of the top of the top of the top of the top of the top of the top of the top of the top, man. I no go tire, man. I had a dream like Martin Luther King. Say one day I go make a man. From street, but I go never see defeat. Cause my guy, I must to make a man. Based on logistics. Every day I need way. Just say, Papa, make you show me the way. Best on all these things, I must make money. Best on all these things, my mama must chop money. Best on all these things, who I be? I say who I be. Now Papa God give me the grace. Based on logistics, so as a street boy, I use my kidney. Back all the money. Based on logistics. say we rap, they say we local, but the street go they take over based on logistics. They give me three months to fail, say I go so stop the rain, but now God give me rain based on logistics. There are the fall, carry the cost, people they suffer, but government never am based on logistics. Money not there, food not there, house not there, still we survive based on logistics. Number one, na God based on logistics. Yes, Number two, na believe based on logistics. Number three, na to die put based on logistics. Die put, die put, my guy based on logistics. I had a dream uh. like Martin Luther King. So one day I go make a man based on logistics. I from street, but I go never see defeat. Cause my guy, I must be make a man based on logistics. Every day I they need and they pray. Say Papa, make you show me the way based on logistics. I must make money based on logistics sick. And my mom was chopped down with the best of logistics. Uh, I had a dream, let Matthew the king. Say one day I have to wake man, best of logistics. de ma vie Est-ce qu'ils connaissent ceux qui parlent de ma vie Tant pis, je les laisse ceux qui parlent de ma vie. Si mon talent les blesse, ceux qui parlent de ma vie. Chargeur à vide, chargeur à vide. Braquer cette vie, j'ai le chargeur à vide. Qui peut m'affronter, me tromper, me pomper J'ai monté les comptes et j'ai gardé la diff. Gardé la diff, disons. Qu'ils vont jamais me revoir, je m'évade de ma prison. Hein? tí wọ́n fi pe ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́wọ́ bàbá títí kí ló dé tó ń wò bí ẹni tó kọjá lẹ̀ báyìí ó sì ń jẹ́ kó dàbí ẹni wípé mò ń foko owó tèmi tàfàlà àbí èmi náà nílò owó láti rajà ni. ó dàbí ẹni pé o ò mọ bó ṣe ń lọ lórílẹ̀‐èdè yìí rárá níbo ni mo ti fẹ́ rí owó láti rajà sí ṣọ́ọ̀bù mi láàrin ọjọ́ méjì. pẹ̀lú ọ̀nà àbáyọ ètò ìyàwó tuntun advance forty eight láti iléeṣẹ́ advance lafayette microfinance bank o lè gbà tó ọgọ́rùn-ún méje àtàádọ́ta ẹgbẹ̀rún náírà láàrin ọjọ́ méjì láti yanjú ìṣòro owó fún okòwò rẹ ní kíákíá o kò nílò láti fowó pamọ́ pẹ̀lú tàbí onídùúró kí wọ́n tó yá ọ lówó kò sí nira rárá. pè wá lónìí sórí zero seven zero zero zero advance ìyẹn ní zero seven zero zero zero two three eight two six seven tàbí kò kàn sí wa lórí ẹ̀rọ ayélujára www.advancenigeria.com láti bẹ̀rẹ̀. You know I like dark lighting. Right. Take me, take me anywhere I will go. Rejoice Place Supermarket. Uh-huh. Tu me prends pour un pigeon. Yeah. Jeune veille roi, cœur de roi, c'est la gloire que nous visons. Ah, c'est la gloire que nous hein. visons. Somebody pour me water. I'm on fire. I'm on fire. Hustler. I'm on fire. Mm -hmm. Then I'm on fire. See me dirty. I'm also a go it. Yeah, I say I dirty. On my hustle I go dirty. One tonight say I go dirty. Ninja too much, we killing it. Yes, nanga tika batonga mama nanga eh mama nanga tika baloba mama nanga eh mama nanga tika batonga mama nanga eh, uh. mama maintenant disons uh. ah. qu'ils vont jamais me revoir je m'évade de ma prison ah. je plane comme un aigle royal qui me prend pour un pigeon Eh Jeune veille roi, cœur de roi, c'est la gloire que nous visons c'est la gloire que nous visons. somebody me water, I'm on fire.

na na na na na na. Baby, I want you to know. Say I want you. Yeah. Baby, I want you to know. Say I need you. Cause it's love I get. Girl, they make me to buy you a Benz, Baby, no pretty dance. You know I swear Cause it's all we I get. Yes. Baby, not 10 over 10. ten over 10. You know I swear. No, See, you know I swear. No, Don't, don't be stingy. Baby girl, come closer. Little mama, I just wanna know ya. Baby, just please come over. Yeah. You have to get, I like that, like that. Feeling shy now, I know that. The way you make your body go, like that. Girl, them Jisoro, she had that. I want marry, take it to mommy. Shade know they doubt me, believe me. Take it to Gazi, Shade show me. I said now you I want marry, take it, take it take it to mommy. Shade know they doubt me, Shadé, baby show me. Baby, I want you to know. Say I want you. Yeah. Baby, I want you to know. Say, I need you. Cause it's love we I get, get. They make me to buy you a best, best. Baby, no pretense. You know, I swear. Cause it's love we I get, girls. Baby, not 10 over 10. You know, I swear. See, you know, I swear. Ba- baby, I want you to know. Say I want you. Yeah. Baby, I want you to know. Say I need you. I said now you I want marry. Take it to mommy. Shade know they doubt me, believe me. Take it to Brazil, Shade show me. I said now you I want marry. Shade take it, take it to mommy. Shade, Shade know they doubt me. Shade, baby show me. Shade, Shade, show me can buy the best. Girl, I just say no regrets. Yeah, make I buy the best. Shade, girl, make I buy the best. Yeah, show me can buy the best. Girl, I just say no regrets. Yeah. Make I dey buy you the best. Try to get make I buy you the best. Yeah, chill. Cause it's love we I get, can easy make me to buy you the best, best. Baby, no pretense. You know I swear. Cause it's love we I get, yes. baby, not ten over ten. Ten over ten. You know I swear. No, See, you know I swear. You know. Make I buy you a best. Shut it. Make I buy you a best. Shut it. I just say no regrets. Shut it. Make I buy you the best. Shut it. Girl, make us pause the that. Shut Me make I buy you the best. Shut it. Girl, make I buy you the best. Shut it. She make I buy you the best. Shut Excel drama e retro mix. Go. Yeah. Go. Yeah. another man food, is another man poison. Go, yeah. Monkey no fine, but in my mind like I am. Go, oh yeah. Sure you want come calculate my money. Mm-hmm. go, oh yeah. You want to dance, oh, you want to shake, oh, oh yeah. Who got the blessing, bless, oh, oh yeah. Chop the rice and banana, oh yeah. I go do my best, oh, yeah. Chop the wedu and banga, oh yeah. The party don't start, oh. Shall you love for the matata? Slim daddy, I love my life, I love my life, I love my life. Yeah, yeah. Ọmọ tọ́lá jayé o. Go. Rihanna make you roll way so. Yeah. Go. Do your own, make I do my own. Go. Them mama, them papa, all of them want to quarrel. You know that I'm a biggie man. Yeah. Kick harder than Jackie Chan. Yeah. My money coming, biggie bounce. Yeah. Number one in your area. Yeah. Sule, I want me to Sula, yeah, me, oh, yeah. Don't play with me because your caro is my sister. them want to come Check grenade for you, even give my heart to you. Baby, take it and make it yours. Oh. Wow. Anirú ọmọ wo lèyí yo. èmọ̀ mi ò mama, ríru èyí rí o, yeah. Baby love is so. Wọ́n tiẹ̀ sọ pé you are no good for me o, fẹ́lẹ́ gan sílẹ̀ kọ́ máa pẹ̀ gan-an, yeah. Baby love you so, yeah. Baby, need my for yo. Say you go through team, yo. Cause i go sacrifice for you. Even if I know sabi kung fu. When you're taking my hands, we could go. Make I show you what I get it for you. Yeah, give me a oh. great mess on. Olólùfẹ́ mi tell me o, onítẹ̀mí o. Cause our love is simply divine. Yeah, call us be too nice to dine. Cause I really wanna make you my girl. Without your love, I cannot survive. They always make me they feel alive. Yeah, baby, love you so. Cause I really wanna show you everything. Baby, give you everything you want. Oh, baby, hear me so buy one go. Share you go to routine, yo. Cause I go fight it for you. Even if I know Sabi Kung Fu. Oh, you're taking my hands, make me go. Make I show you what I get it for you. Yeah, èmi ọkùnrin mẹ́sàn-án. Ẹ bá mi kiri àwọn ọ̀dọ́ fe mi oe ba mi ki oe ba mi ki lẹ́sẹ̀ bèbí o ìwọ nìkan ni mo fẹ́ mú ṣáyà mi o bèbí o oya bèbí bèbí mú jókòó bèbí mú jókòó yéé ah, oh, oh, oh. àwọn ọmọ ìsìn wọn mú èvùlẹ o wọn nẹẹdì fọkẹ béèrè lọ́wọ́ lámìdé ohun gan mú èvùlẹ wọn lè bá ohun kanra omi ànífà àdèmọlá ni màmá sọ ni àdèfowó pè. tó ń dájọ́ ìdílé oge ti tóge jẹ́ onísùúrù ló ń jogún ayé. You no fit gap your shadow. So I say, show a wave, show a key. Tó bá jọ̀wọ́ wave, ó jẹ́ pé kò mówó wọlé. Show a wave, show a key tó bá jówọ́ wave dandan ni kó mówó wọlé. anytime you dey think you make you think faster. You need to work hard. Every day by day, you need more prayer. Ẹni tó ń jẹba kò lè jẹ pasta. You need to run faster. Oh my brother no. Èrà tọ́jú àjẹsẹ́kù torí tójú bá rọ ọ̀rẹ́ náà. Máì ti lọ, máì ti lọ rárá. Ọ̀rẹ́ wa sí i má má sùn lọ má má sùn bọ̀ rárá. bọ́tí ẹ̀dọ́ alágbàfọ̀ ṣó jẹ́ kó kàn tọ̀lé. an idle brain is a devil workshop iṣẹ́ ló kù ṣẹ́ o. ó oh, yẹra ojú ló kọ́ mọ̀ olè tó ń dájọ́. tilé oge ti tóge jẹ́. onísùúrù ló ń jogún ayé no fit gap your shadow. So I say, show a wave, show a key. Tó bad jó a wave, ó jẹ́ pé kò mọ́wọ́ wọlé. Show a wave, show a key. Tó bá jó a wave, dandan ni kò mọ́wọ́ wọlé ọwọ́ wéèvù dàkú ọmọ yèmí má sùn lé o má jẹ́ kó tutù má lọ rẹpẹtẹ kó mi má kun lé o ní kí n fọ wọ́n lè dúró yẹn lọ́jọ́ sí wọ́n tẹ́kì nóòtù wọ́n lè dẹ̀kọ́ bí yàrá sí ó máa ṣe o ayé máa ní ká o pàdó máa ní ká o gbẹ dọ́là dá amẹ́ríkà látẹ̀bù dédé bàríkà tó máa mú wọ ṣọ́ọ̀tì níkà tó máa fẹsẹ̀ ṣakiri ti dìbò ọkọ̀ mọ̀ ní ká o. èyí bí ẹni bẹ́ẹ̀ ṣe rí kí n bí eyín èsì bí eyín kí n fọ mébìlì gbẹ̀dú wẹ̀ ṣí mi fọ ṣí mi gbéraga nígbà tí mo gbọ́ bíkì ṣí mi fọ ṣí mi fọ yankanyankan kalẹ̀ bí àwo ṣẹ́ni sílẹ̀ fẹ́ mu wẹ́ sọ fún mi tàbí bí àwo western lotto money wọ́n ti gbé yẹn wọlé selling bank ló fún mi lálá gbé iṣẹ́ yẹn wọlé. ojú ló kàn mọ́ olè tó ń dájọ́ sílé oge ti tóge jẹ́ onísùúrù ló jogún ayé no fit gap your shadow. So I say, show a wave, show a key. Tó bá jó wá wave, ó jẹ́ pé kò mówó wọlé. Ẹ fún mi ní gègé àti tákàdá. Kẹwàá wọ́n kàn ti máa forí wá dẹ́ẹ̀dá. Àwọn ọmọdé ìsẹ̀yìn wọn fún ní tákàdá. Ọ̀yẹ̀sìn. Corrupt a pop Make you tongue song like a tongue song. Dig the dong dong, dig the dong dong. I one phone one set the one Jebu, one Show a key, tó away, ó Show a wave, show a key, tó away, Jagaban. Governor Ambode. Ìjọba náà dánkù ṣínà pẹ̀lá pẹ̀lú Charles Lawal. Ẹ̀yin ti Bariga, Ancestor, Adéfowó pé Excuse Easy plus La Poche tí Mark Olamide bá dó. Omi àní. to love me. Doro me, baby. Doro mi, doro. Kílódé, kílódé, oh. Why you know they call me? Mm, kílódé, baby. Kílódé, doro. I dey give you signal. Doro me. Why you know they see me? Ah? Doro mi. I give you green light to tire. Doro me, doro. I'm a ń bọ̀ bù me. May you know they fumble. aṣọ tí ó sọ fún mi you talk say you like me ah àbírọ̀ ló ń pa gan kí ló dé. They go lórí títì everybody hail ricky baby say lórí títì your lọ́dà dey ah, hail me. boy. I give it to me baby wine am slow for me baby put for the verse for me baby I go give you love for my baby. Yeah. fresh like LA. I put down for there with your booty like Tuesday. Hey. Eh. I see you there when you sit down for there with your booty like Tuesday. Hey. Eh. I see the girl, baby, why you? Calm down, baby, why do? Eh, I get to cash, call me Pablo. Now you go be my Leonardo. What is the level, gaga? Money kini level, yeah, gaga, yeah. Lọ́rọ̀ ohun tó ń wá lọ Sokoto, mo ló ń bẹ lápò Sokoto. Sisi olóròǹbó, you better let me No the koko. What is the level, gaga? Money ni level yẹn gangan. Lọ́lọ́run tó ń wà lọ ṣòkòtò, mo ló ń bẹ lápò ṣòkòtò. Sisi olóròǹgbò, you better let me know the gbogbo. Ṣé nálá ti ṣùgbọ́n délé à? Ìjẹta la ríra ah, ah. Whenever you ready, I'm ready. Oh my pretty Maria. Love me, touch me, baby. Come on, let's boogie up. Girl, I feel like Superman anytime that you come around. Hey, baby, oh, body too hot like goodie bag. Anytime that you pass, all the boys they wanna hurry out. From Lagos to Malabo, make I take you round the world, body duro. I get cash, call me Pablo. Now you go be my Minado. This is level, coco. Baby, give me level, yeah, coco. koto, mọ̀mọ́ ń bẹ̀ lápò ṣòkòtò. Sisi olóròǹfò ìbẹ̀rẹ̀ lẹ́mí lòdì di ah? tó ń wà ṣòkòtò, mo ló ń bẹ̀ lápò It's DJ New. Take it back like this and twist like this. Baby boy, we just having fun. brutality might get down. But let me show you who the boss is when sing it louder. Will you lift up your voice and people see me? They ask me, say, what thing they make me shine every day? Now Baba upgrade me, I elevate, I elevate, I elevate. Enemies surround me, them done they, them nothing touch me, covered by grace. Now Baba upgrade me, I celebrate, I Thank you, cause you keep on blessing me, keep on blessing me, keep on blessing me. shimmy, me up. Drink. Swalla la la. Drink. Swalla la la. Swalla la la. Shimmy, shimmy, yeah, shimmy, yeah, shimmy, yeah. Drink. Swalla la la. Drink. Swalla la la. Swalla la la. shimmy yeah, shimmy yeah. Bad girls gon' swallow la la. Bust down on my wrist and it, bitch. My picky rain bigger than this. Uh, matter how I'm Beverly Hills. Uh, dollar got too many girls. Uh, matter how I'm Beverly Hills. All she wears red bottom heels. me up. Drink. Swalla la la. Drink. Swalla la la. Swalla la la. Shimmy shimmy yeah, shimmy yeah, shimmy yeah. Drink. Swalla la la. Drink. Swalla la la. finna swallow nothing. Word to the Dalai Lama, he know I'm a fashion killer. Word to I know he cupping that Valentino. Ain't no telling me no. I'm that bitch that he know. He I, got wife and these thoughts. You don't get wins for that. I'm having another good year. We don't get blimps for that. Cause the gang still cold. We don't get minks for that. When I'm popping them bananas, we don't link chimps for that. I, I gave these bitches two years, now your time's up. Bless her heart, she throwing shots, but every line sucks. I'm, I'm in that cherry red foreign with the brown guts. My shit slapping like dude did LeBron nuts. All the girls in here, if you're feeling thirsty, come on, take a seat. shimmy, shimmy, y'all. hermosa. Hola, baby, hola, hola. Girl, your hair looks so nice. Can I get to get to know ya? Baby, hola, baby, hola, hola. See your dance looks so nice. Can I get to get to know ya? Said I'm liking all you're wearing, like that smile on your face. That I like that sexy dance you do. So do it again. one I want to rock with till nightfall, till nightfall. Oh, baby, come and sugar my girl, sugar my girl. Butter my bread, butter my bread. Oh baby, oh baby, oh baby. Hermosa, sugar my girl, sugar my girl. What's your name? What's your name? Oh baby, oh baby, oh baby. Hermosa. check, check, smile on check, check, brows on check, check, skin so fresh, fresh, I confess, body on check, check, you the most beautiful, the like can't contest, cause yo, yo, yo, yo, yo, yo, yo, yo, slay, yeah, yeah, yeah, yeah, yeah, I tell him, Mando, Mando, Quando, just me and you, we are romantic, baby, come and sugar my girl, sugar my girl, what am I